bisimilahi walhamdulilahi wasallallahu ala nabiyina muhammad wa ala alihi wa sahabi àmàkí ń káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí àkọ́tún ètò yìí ètò tí a ti mọ̀ bí ẹni owó al-ilmu nurun tó lé sétí gbọ́ wa ní ìkànnì yìí ní gbogbo àkókò yìí látìgbà tí ààwẹ̀ ti bẹ̀rẹ̀ náà láti mú ètò yìí wá sétí ìgbọ́ ìyẹn ara lé àìrí àtijẹ́ta nìmọ̀ mọ̀ ti ń bá wa sọ̀rọ̀ báàrà lásán gan ni gbogbo ní ti ń bá wa sọ bá a ṣe ń rò pé wọ́n lè kó sínú agbọ́nrin ọ̀rọ̀ yìí tó bẹ́ẹ̀ náà ni ìṣe kẹ̀sì tó yorùbá náà ní ìborí ṣe tó níṣe máa fọ́ lórí ká lè mọ bí n tí wọ́n fẹ́ sọ fún wa yìí bó ṣe tóbi tó ló tó jẹ́ kó di ọjọ́ méjì ìfá àràsà san òun wọn fi bá wa ṣe lónìí wọ́n wà ná wọ́n wà ná pọ̀ pa gan kí ni àwọn ẹ̀ṣẹ̀ tí à ń sọ yìí ló ní oríṣiríṣi ní bọ́lá bọ́lá agbára sallallahu alaihi wasallam bó ṣe júwe ẹ̀ fún wa ẹ jẹ́ kí yíyá fara rẹ̀ kí ìmáàmù kó ṣàlàyé fún wa bisimilayi alhamdulilah salatu wasalam ala rasulillah wa ba'd adọ́pẹ́ fún ọlọ́run wa atọ́rọ̀ kí a ti gẹ̀ fún anábọ̀ muhammad sallallahu alayhi wa alihi wa sallam kí gẹ́gẹ́ bí a sì ti ṣe àlàyé síwájú lé ní pẹ̀lú yọ̀ǹda ní ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala a máa mú wa nípa ẹ̀ṣẹ̀ tí ètò tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ lánàá a ti ṣe àlàyé wa àwọn ìjìyà tí ń bẹ níbi kéèyàn pa orogún pamọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala pàtàkì irú ìdánilẹ́kọ̀ọ́ báyìí ààrẹ tá a bá padà sínú Hudhayfa radiyallahu ta'ala anhu tó ní wa kuntu as'alu an sharri ma khafata an yudrakani ó máa ń bi anábà Muhammad sallallahu alayhi wa sallam nípa àbúrò kó lè bá àdẹ́kù tó ń bá máa burú yìí òun ò ní òun ò ní rí pa látara àbúrò bẹ́ẹ̀ làwọn mùsùlùmí gbogbo ntọ́lọ́run ọba subhanahu wa ta'ala tó kọ̀ fún wa pa àgbọ̀dọ̀ ṣe àgbọ̀dọ̀ wà mọ̀ nípa rẹ̀ ká má bàa kú sínú ẹ̀ ká má bàa di sọ́fin rẹ̀ ká má bàa wá bọ́ sínú ọ̀bìnrin ọlọ́run kọ́ ọba kọ̀ fún wa gẹ́gẹ́ àwọn onímọ̀ ṣàlàyé wọn ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé kò ní ra foríjì lọ́dọ̀ òun àti ilé ìlànà tẹ́ ò bá tiẹ̀ sáyà míyìn mọ́ nínú alukuranu kirim lórí ọ̀rọ̀ ẹ̀bọ ó yẹ káyà ti bẹ̀rẹ̀ nínú suratu zumar ó yẹ kó báyà lẹ́rù ní àyà sixty five ní suratu zumar ọlọ́ba ńlá in ashrakta la yahbatanna amaluka ní tá à ń pè lẹ́bọ yìí tó bá ti ṣe la yahbatanna amaluka gbogbo iṣẹ́ rẹ̀ pátá ni ó bàjẹ́ ó túmọ̀ sí pé níta ìpínlẹ̀ bọ̀ ó léwu púpọ̀ débi pé tí èèyàn bá ti ṣiṣẹ́ kan ṣáájú síwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala níṣẹ́ olóore tẹ́bọ́ bá fi wọnú àlámọ̀rí èèyàn yóò padà bá gbogbo ṣe olóore yẹn jẹ́ pátá níwájú ọlọ́run ní pàtàkì jùlọ ìran ẹbọ tá à ń pè ní ìran ẹbọ ńlá ìran ìpa orogún pọ̀ mọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala èyí tó tóbi jùlọ tá a bá wọnú al àti sunna anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam bitatabu'i wal istiqra àrí àkọọ́lẹ̀ inú alukur'an àti sunna anabi muhammad sallallahu alayhi wa sallam pé ọ̀nà mẹ́rin kan ń gbà ọ̀nà mẹ́rin kan ń bẹ tó jẹ́ pé èèyàn lè gbà di ẹlẹ́bọ níwájú ọlọ́run ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin yìí ni làwọn àáfàá gbà lérò pẹ̀lú aṣẹ́rìkò al-akbar ńlá tí wọ́n bá pè nǹkan ní ẹ̀bọ ńlá ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn náà ni pé gbogbo ẹni tó bá ti ṣe irú ẹni báyìí ó ti jáde kúrò nínú ojú ọ̀nà tọ́lọ́hún ó ti jáde kúrò nínú ẹ̀sìn Islam ó ti kúrò nínú ọmọlẹ́yìn anábà Muhammad sallallahu alayhi wa sallam tí ò bá wá túbá kó padà sínú ẹ̀sìn padà kó tó di kó bọ́ síwájú ọlọ́run kódà kó kírun kó gbá àwẹ̀ kó yọ zàká kó náwó fún gbogbo ayé lójú ọ̀nà tọ́lọ́hún ọba irú ìnáwó bẹ́ẹ̀ ìkírun bẹ́ẹ̀ ìgbàgbọ́ bẹ́ẹ̀ kò ní jẹ́ tọwọ́ gbàmájú ọlọ́run ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin yìí òun láṣàbẹ̀yẹ̀wò lẹ́yìn ètò àlepẹ̀ ní àwọn ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin téèyàn lè gbà ṣe ẹbọ ńlá tó lè ṣe adínàdó òkú àti wàlìjánà èèyàn tó lè ṣe adínàdó òkú àti rí àforíjì níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala àkọ́kọ́ náà ọ̀nà yìí tàbí nínú rẹ̀ bọ̀ yìí òun náà ní rẹ̀ bọ̀ tá à ń pè ní ṣẹ́ẹ̀kù dáwà pípa orogún pọ̀mọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala nípa ìlànà àdúrà ẹ̀pà ti ṣàlàyé fún wa nínú ìdánilẹ́kọ̀ọ́ kan tó ti kọjá lọ anábìwá muhammad sallallahu alayhi wa sallam anabi ni adu'a huwa al-ibada àdúrà tẹ rí ni anabi ni ìjọsìn ni níta bá sì pé níjọsìn ni a gbọ́dọ̀ dojú ẹ̀kẹ́ nìkankan àfọlọ́run ọba subhanahu wa ta'ala nítorí gbólóhùn tá a máa ń kà lójoojúmọ́ náà al-Qur'anul Karim iyyaka na'budu wa iyyaka nasta'in àwọn afọ́n onímọ̀ àwọn ní ìtumọ̀ iyyaka na'budu òun náà ni la na'budu illa iyyaka la na'budu nakhussuka bil ibada ìwọ ọlọ́run nìkan sìn àní fa nǹkan kan pọ̀ mọ́ ànábì wa ń ṣàlàyé fún wa pé àdúrà ṣíṣe nínú ìjọsìn ni àṣẹ inú tá a gbọdọ̀ pa nǹkan kan pọ̀ mọ́ ọlọ́run lórí ẹ̀ òun náà ni àdúrà ọlọ́run nìkan là á bẹ̀ tá a bá wọnú Al-Qur'an Al-Karim káàtì ẹ̀ mú látinú àdìsí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àdìsí an-Nu'man ibn Bashir gẹ́gbó ṣe wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ imaamu Ahmad àti imaamu Tirmidhi ó ní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì ń ṣàlàyé fún wa wípé àdúrà ahò ó wà lẹ́ ìbàdà ànábì ní àdúrà ṣíṣe odidi ìjọsìn ni fún makọrọ bá ànábì ṣe wá sọ̀rọ̀ yìí tán ànábì wá káyọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala yọlọ́ba ní ud'uni astajib lakum ọlọ́ni ẹ máa pè mí tẹ́ bá ti ń pè mí ìmàdánilò lóhùn innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin ọlọ́ni gbogbo àwọn tí wọ́n ń ṣe ìgbéraga gbogbo àwọn tí wọ́n ń ṣe mọ́tómọ́tó ṣé si èmi ọlọ́run ọlọ́ba ni wọ́n wọ jahannam ń fi wọ́n wọ̀ na jahannam lẹ́ni ìyẹpẹrẹ lẹ́ni tó jẹ́ pé àwọ̀ ńlẹ̀ tóoru tí wọ́n wọ̀ náà lẹ́ni àbùkù láì sí àpọ́nlé kankan lára wọn. látara àyà yìí anabi sallallahu alayhi fi ń ṣe fún wa wípé nínú téèyàn ò gbọdọ̀ ṣe ìgbéraga tayọ náà ni kéèyàn máa bẹ̀ lọ́hùn èèyàn gbọdọ̀ nígbéraga tayọ kó pe ọlọ́run ọlọ́run nìkan là tàbá àwùjọ wa lẹ́nu oríṣiríṣi ní bẹ ẹlòmíì tó bá fẹ́ pè ẹlòmíì tó yẹ kó pe ọlọ́run ó lè máa pè ṣé o ẹlòmíì lè máa pe ẹnìkan tó pe wà líyọ ọlọ́run ni ẹlòmíì lè máa pe àáfàá rẹ̀ eléyìí nínú rẹ̀ ẹ̀bọ tó mú èèyàn jáde kúrò nínú ẹ̀sìn rẹ̀ nínú Suratu Ra'd àyà ẹlẹ́ẹ̀kẹrìnlá one chapter thirteen ọlọ́ba ní láwù da'watul haqq walladhina yad'una min dunihi ọlọ́ba ní ìpèkùrò òdodo tá a bá bẹ̀ lọ́hùn fún dáadáa tá a bàbá lọ́hùn kó má burúkú fún ni ọlọ́run nìkan là á pè walladhina yad'una min duni ọlọ́run gbogbo àwọn ẹlòmíín táwọn èèyàn ń pè lẹ́yìn ọlọ́run la yastajibuna lahum bishay ọlọ́run wọn ò lè rí nǹkan kan wọn ò lè dá wọn lóhùn pẹ̀lú nǹkan kan wọn ò lè fún wọn ní nǹkan kan nínú gbogbo tí wọ́n ń béèrè àti gbogbo ẹni tó jẹ́ pé tó ń bá fẹ́ ṣàdúrà tiẹ̀ wàlíyù ni wọ́n máa ẹni tó bá fẹ́ mímáa pe wàlíyù mímáa pe ànábì ọlọ́run nínú àdúrà nínú ọ̀nà ẹ̀bọ tó sọ̀yàn tó mú èèyàn jáde kúrò nínú ẹ̀sìn mi. pípa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó ṣàlàyé fún wa pé àdúrà ṣíṣe ìjọsìn ní tán ó wá máa yà Kùránì Kẹ́rímù wa. tọ́lọ́ni gbogbo àwọn tó bọ́ wá ṣe ìgbéraga tí wọn ò sí àdúrà nílànà tánàbí sọ yìí tí wọn ò sí bọ́lá ṣe gbé kalẹ̀ yìí sayadkhuluna jahannama dakhirin irú àwọn wọ̀nyí wọ́n wọ̀ náà yẹpẹrẹ lẹni tí ò ní sí àpọnlé kankan lára wọn ó túmọ̀ pé nínú ọ̀nà àkọ́kọ́ tíyẹn lè gbà di ẹlẹ́bọ níwájú ọlọ́run òun náà ní ká máa pe ẹlòmíì òun náà ní ká máa dojú àdúrà kọ ẹlòmíì ẹlòmíì ní tó fi pe ọlọ́run ni máa pe ẹbọ tó mú jáde kàn nínú ẹlòmíì tó fi ẹkọ pe ọlọ́run yọmí inú àdánwò ilé wàláhì nínú ọ̀rẹ́ ẹbọ ni ilé ìjẹba àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìrìn ẹbọ èyí tá à ń pè ní ṣẹ́kù níyà ṣẹ́kù níyà òun náà ni kéèyàn ó gba àníyàn mi iṣẹ́ tó yẹ kéèyàn ò fi sìn lọ́hùn kéèyàn ó ṣe nítorí nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́hùn arínú ẹlòmíì lé ni yóò ní ìtìtorí ọlọ́run kéwò kéwò sì ní ìmẹ̀ ẹ̀sìn àá ti ọlọ́run bá wà ní iṣẹ́ tó yẹ ká fi sin lọ́hùn gbogbo ẹni tó bá wà dojú ẹ̀kọ́ ta yé irú ẹni báyìí ẹlẹ́bọ tó ti jáde kúrò nínú ẹ̀sìn ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ó ń sọ fún wa nínú al-Qur'anul Karim ọlọ́ọ̀bà ni man kana yuridu al-hayata ad-dunya wa zinataha ọlọ́run tó bá yẹ pé àníyàn tiẹ̀ òun náà ni ayé tá a wà yìí àti yòòyìn àti gbádùn ayé àtúnṣán ayé ọlọ́run tó bá yẹ pé ẹni tó bá yẹ pé ìyẹn ọlọ́wà ní gbogbo àwọn tó bá rí báyìí gbogbo ohun tí wọ́n fẹ́ láyẹn á pèsè wọn fún wọn a sì ní dín kankan kù fún wọn nínú tí wọ́n gbà láníyàn tí ò dáa láyé yìí ọlọ́wà ní sùnmọ́ tó bá dé ọ̀gbìn dẹ̀lkìyàmà ulaika alladhina laysa lahum fil akhirati illa an-nar ọlọ́run àwọn èèyàn yìí wọn à nípìn kankan níjọ ọ̀gbìn dẹ̀lkìyàmà jù náà lọ àṣẹ kéèyàn kó ka Qur'an kó ṣètìláwà kó sì gbogbo sẹ́ẹ̀dọ̀sìn pátá kó wá jẹ́ pé nítorí torí ẹ̀ ṣe nítorí ìdí kan nínú òde ayé ni àṣẹbọ tó gbìyànjú jáde kó nínú ẹ̀sìn náà lélẹ̀ anábẹ́wà muhammad sallallahu alayhi wa sallam ó ní ọlọ́wọ́ bá ń sọ fún ó ní ọlọ́wọ́ bá ń sọ fún wa nù hadith al-qudsi hadith ń bẹ nínú hadith àbí ọ̀rẹ́ rọ lọ́dọ̀ ìmáàmù muslim anábìnrin ọlọ́run sọ pé ana agna shuraka'i ani shirk man amila amalan ashraka fihi ma'i ghairi taraktu wa shirka ọlọ́run bá ní gbogbo tó bá ṣiṣẹ́ kan iṣẹ́ tí ọ̀wá ṣe èmi kọ́ lọ́gbà lérò nípìnlẹ̀ torí ẹlòmíì ló fi ṣe kì í sì torí mi àtòun àtẹ́bọ́ rẹ̀ ọlọ́run wọn pàtì àti iradatul insan bi amalihi ghayra Allah shirkun akbar kéèyàn ó gba nǹkan míì lérò lórí iṣẹ́ téèyàn ṣe tó yàtọ̀ sọ́lọ́run tó jẹ́sẹ̀ ìjọsìn eléyìí nínú ẹ̀bọ tó sọ̀yàn di kèfèrí tó sọ̀yàn tó mú yàn jáde kó ní ẹ̀sìn Islam ni ìrìn ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀rìn ẹ̀bọ tó jẹ́ bọ́ ńlá tó jẹ́ ẹ̀sùn tó lágbára níwájú ọlọ́run òun náà ní ṣírkù tọ́ a òun náà ní ìlànà tọ́lọ́run ọba subhanahu ká gbọ́rọ̀ sí ẹlòmíín lẹ́nu láti fi takò tọ́lọ́run ọba subhanahu wa ta'ala anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní la ta'ata li makhluq fi ma'siyatil khaliq anabi ní agbọ́dọ̀ gbọ́rọ̀ sẹ́dọ̀ ọlọ́run lẹ́nu láti fi wá takò òfin tọ́lọ́run mímọ gbọ́rọ̀ sẹ́lòmíín lẹ́nu ẹni àmọye àwọn èèyàn láyé lè ní wàhálà àti gbẹ́ni tó ń sọrí ó níyàwó mẹ́ta ó níyàwó mẹ́ta kò tó ó fẹ́ kẹrin ó fẹ́ karùn-ún tó fi fẹ́ dórí mẹ́fà nígbà tó fẹ́ dórí mẹ́fà kí ló bá tó fẹ́ yàwó mẹ́fà ṣebí nínú àlùkùránù kẹrin ọlọ́run bá lẹ́nu tó bá ti kọjá mẹ́rin tó ti kọjá àlàní mẹ́kọ̀ọ́ yìí ni àwọn àwọn àáfà àwọn sọ pé àwọn lè ṣe bẹ́ẹ̀ ń táwọn nígbà tó orin tó ń àlùkùránù kẹrin tí wọ́n ń tẹ̀lé táwọn àáfà yìí tí wọ́n ń sọ eléyìí ìránṣẹ́ kò tọ́ àwọn lélẹ́yìí ọlọ́ba sàlàyé fún àwọn Al-Qur'an Al-Karim ọlọ́ba ni am lahum shuraka shara'u lahum min ad-din ma lam ya'zan bihi Allah ọlọ́ni sáwọn èèyàn tó ti ní àwọn èèyàn míì tí wọ́n tó ti sọ dòòsà ni tó jẹ́ pé shara'u lahum min ad-din wọ́n wá mú wá fún wọn nínú ẹ̀sìn ọlọ́run ma lam ya'zan bihi Allah in tí ò sí yọ̀ǹda ọlọ́run ọba ń bẹ̀ ọlọ́ni sáwọn akátó ti wà tí wọ́n tó ti sọ àwọn èèyàn míì dòòsà tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run pẹ́pẹ́ nínú ẹ̀sìn Islam yìí wọ́n tún wá máa mú tí ò sí bẹ́ẹ̀ nínú ìlànà nínú ìlànà ẹ̀sìn eléyìí ká máa gbọ́rọ̀ sí ẹlòmíì lẹ́nu tó yàtọ̀ sọ́lọ́hún tó yàtọ̀ sanabi wa Muhammad sallallahu alayhi wa sallam nínú rẹ̀ tọ́ ni ẹlòmíì lẹ́ni ó lẹ̀ ní àǹtí yẹn bóra ni a ní wọ́n ní kò sì tó burú bẹ̀ lọ́dọ̀ àwọn afá àtàwọn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí ta kò lánàá rẹ̀ yóò ní kò sì tó kàn ń bẹ̀ ní tá à ń pè lórin à ń jó à ń lòlò kò sínú ìlànà tọ́lọ̀ ẹnìkan wá ní ẹ àwọn àfáà tiwa wọ́n ní a lè máa jó a lè máa ní fìdí wa á bẹ̀rẹ̀ pé eléyìí ṣé tẹ ọlọ́run lẹ́ẹ̀ṣẹ̀ ni àbí táwọn àfáà ni ìrìn ẹ̀bọ̀ lélẹ̀ kọ́lọ́kọ́mọ́sá sọ wá ń bẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin bẹ̀ wọ́n náà ní ṣẹ́kùn mahabba òun náà ni ẹbọ kéèyàn máa fi ìfẹ́ hàn sẹ́nìkan tàbí sí nǹkan kan nífẹ̀ẹ́ tó ju tọ́lọ́run ọba lọ ọlọ́ba ni wàmí náà nẹ́ẹ̀sì man yattakhid min dunillahi andada yuhibbunahum ka hubbillah èèyàn lè dé lẹ́bọ látara àfẹ́ ọlọ́run ní àwọn èèyàn ń bẹ tẹ́gbọ́n wọ́n ti wọ́n ti mú ọ wọ́n ti ní ọlọ́run míì tó yàtọ̀ sọ́lọ́run látara pé wọ́n nífẹ̀ẹ́ wọn jọlọ́run lọ nínú nífẹ̀ẹ́ nǹkan míì jọlọ́run lọ òun náà ni kó jẹ́ pé tí nǹkan tọlọ́run àti nǹkan èèyàn kan tàbí ìfẹ́ inú èèyàn kan bá papọ̀ kí tọlọ́run máa gbélẹ̀ nínú ọ̀rìn bọ́ni àti ẹni tá a nífẹ̀ẹ́ sí jù ẹni tá a gbọ́rọ̀ sí lẹ́nu jù òun náà ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo ọ̀nà tẹ́bọ̀ pín sí nínú ọ̀ràn rẹ̀ ọlọ́kọ́mọsá làwọn ń bẹ̀ kò sí wálé ní ìyọnu ẹ̀ kò sí wálé máa jẹ́ náà هذا والسلام عليكم ورحمة الله وبركاته سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك